إله هو الله ومن لا يحمل ذلك الإثم إلا هو وإن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 ọlọ́mọ tẹ̀lé fún kí àtẹ́lẹ̀ wa bá ní tẹ̀lé fún ọ̀la rẹ̀ àti àwọn ẹ̀sẹ̀ sábà rẹ̀ kí àwọn náà máwọn tó ọ̀sẹ̀ pẹ̀lú àtẹ́lẹ̀ sọ́kù lọ́wọ́ ọ̀sọ́lá fún tẹ̀lé kí á àwọn ìwé àwọn ọ̀nà tẹ̀lé wọn sọ kọ́sọ̀ kí àlọ́wọ́ tó ọmọ tó jẹ́ pé dáàmù sọ yóò mọ̀ takùn dáàmù sí tàbí dáàmù sí yóò mọ̀ takùn dáàmù sọ ọlọ́dẹ kò sọ rẹ̀ lọ́sì àkàbí àjẹ́ àmọ̀ ọ̀dà ìlàyé níbẹ̀ nípa ìgbà ìṣẹ́ àmọ̀ nínú ẹjọ́ ẹ̀kọ́ ìjẹ́ náà nínú ìdíkáwà ọlọ́pàá nìkan jẹ́ àwọn òbí wa wọn gbogbo àti òbí mọ́sọ́lá ọ̀nà wọn tí wọ́n fẹ́ orílẹ̀ ayé náà yìí lọ́wọ́ Muhammad Rasulullah sallallahu alaihi wasallam ọlọ́pàá nípa ń kọ̀kẹ́ wọn àwọn tó níbẹ̀ náà àwọn àna wọn bá ní kẹ́ wọn màtọ́ níbẹ̀ náà àwọn ọ̀rẹ́ wọn bá ní kẹ́ wọn màtọ́ níbẹ̀ náà àwọn alájọgbé wọn bá ní kẹ́ wọn màtọ́ níbẹ̀ náà àwọn alájọgbé wọn bá ní kẹ́ lẹ́yìn ìgbà náà ọjọ́ ẹ̀kún àwọn òbí wa ọlọ́sí ayé ọ̀fẹ́ o ààrẹ tí àti ọ̀rọ̀ fẹsẹ̀ kọ́ ni ẹ ayáwó àtàwọn òbí wa ọlọ́pàá ti gbọ́dọ̀ ọ̀gá ilẹ̀ ẹ̀kọ́ lẹ́yìn náà àwọn àfọ àwọn tí wọ́n fún wa ní tí ó ti kọjá ní kíámà tí wọ́n kúrò láyé lára ilẹ̀ ọ̀pọ̀ Muhammad rasulullah sallallahu alaihi wasallam ọlọ́pàá ní bàbá wa o wọn má bàa wọn lò pẹ̀lú àwọn kan tó wà pàdé lọ́gbà ní ìyàmọ́ mi pé wọ́n bá dáa lọ́wọ́ mi lọ́wọ́ máa dá mi àkúrò yà ìjà sí wọn wọ́n ti bá àkúrò wá ní wọ́n lọ́dọ̀ lọ́wọ́ ọ̀bá wọn wọ́n bá dáa lọ́wọ́ lọ́wọ́ máa dá mi àkúrò yà ìjà sí wọn wọ́n ti bá wọn gbá wọn lọ́wọ́ láyé ní wọ́n lọ́dọ̀ lọ́wọ́ ọ̀bá wọn wọ́n bá dáa lọ́wọ́ lọ́wọ́ máa dá mi àkúrò yà ìjà sí wọn ti bá wọn ti láyé ní wọ́n lọ́dọ̀ lọ́wọ́ wọn kálẹ̀ wọ́n bá dáa lọ́wọ́ mi àkúrò yà ń parí yá fọ́nà ọ̀bá ìlànà wọn ò bí ọlọ́mọdé mọ́tò àwọn afọ àwọn ìbẹ̀rẹ̀ o mọ́tò wá sẹ́kùn àwọn afọ àwọn táwọn rí báyìí ọlọ́mọdé kọ́lọ́ wọn dẹ́rù mẹ́jẹ kí á kù mẹ́jọ jáde nù ọmọ wọn ilé ìmọ̀lẹ́ ni ìjà àwọn afọ àwọn mẹ́jọ ni yóò kàn jẹ́ àwọn àmì àwọn sọ̀tọ̀ láti níjọ kan sọ rẹ̀ bàbá wa ìmọ̀ àwọn ìlú náà bá ní kí èso wọn o àdàgbàlẹ̀ wọn àti gbogbo àwọn elétò ìfọ́dájú ọlọ́dàkùn má jẹ́ kó yí mi lọ́wọ́ má jẹ́ káwọn náà kí wọ́n lọ ìwádọ́ àwọn ọ̀kadà ọ̀kadà láwọn ìrọ̀lọ́ má nàbí ẹ̀kọ́ yà fẹ́sùn ibi náà bá wà rò páwọn ti bẹ́rù àwọn níwájú ọlọ́mọba lápò ní wọ́n bá bẹ̀rù bákan náà sáàbù wà tí wọ́n bẹ ní ọwọ́ tó mò ń kí àwọn náà wípé alọ́wọ́ kí ni ìdẹ̀kùn lọ́tọ̀lọ́ wọn tó ká lọ́wọ́ àwọn tí ọjọ́ pé tí ogun bá fẹ́ díjú díẹ̀ nígbà mi nínú ọ̀tá àwọn ẹgbẹ́ lọ́wọ́ bá fẹ́ kọ́ ọ̀nà ọ̀sẹ̀ ọ̀nà dákọ̀ sí kí nẹ́tíwọ́ọ̀kì ọ̀gá nínú náà bàbá ọ̀gá olùkọ́ dáadáa ní ẹ̀sìn mi wà kí àná ọ̀pọ̀ kápẹ́ kápẹ́ bẹ̀rẹ̀ wọn àwọn sí mi àwọn náà ní ọlọ́jọ́ bàbá láti ìrìn ẹgbẹ́ mẹ́tìkẹ́ ẹ̀gbẹ́ o kéèyàn kọ́yàn kí ó kéde tọrọ àwọn náà jèrè dáadáa púpọ̀ látọ̀dọ̀ yín ọlọ́mọdé parẹ́ o ọlọ́jọ́ kan sọ bákan náà mo wá ń ṣe àdúrà tó pọ̀ fún gbogbo àwọn àgbàlagbà tí wọ́n bẹ́ẹ̀ ń di ètò yìí torí pé ní ìbá ti jẹ́ ọlọ́mọba lọ́wọ́ sí àgbàlagbà tí wọ́n bẹ́ẹ̀ ń di ètò yìí pé ìlú yóò lè wáyé jù ọgbọ́n torí àwọn àwọn ọmọ rọ

Allah subhanahu wa ta'ala yóò bá yín lọ́pọ̀ ní yọnu rẹ̀ bẹ́ẹ̀ jà yọ iná ẹ̀ ní dára àdá tí wọ́n wá kúrò wọléwọlé báyìí kí là ti fọ́n lọ tó bá yìí bá ti ẹ̀ ní dára àdá wọn. Ìyí ti láì dára ẹ̀ ní dára owó. Ní àti wà wọ́ ọ̀tà ẹnì títà fún àná ṣe náà yóò yóò kí bẹ o ṣe sẹ́ni kí a mọ̀ sí ìjẹ́ báyìí tí ó ń lè kópa láyé lẹ́nu kẹ́kọ̀ọ́ sí ẹwà sí ẹgbà lẹ̀ tẹ̀lé ní ọ̀rọ̀ ògbó àdéhùn ti gbọ́dọ̀ lọ́wọ́ tó bá sọ ọlọ́run ní fi àmú kò ní fi báyé lò ìyọnu rẹ̀ yóò fẹ́ yóò mo wá tún kí mo tún kí àdánwò tí ìdé tí wọ́n fi sọ pé táwọn àfárabájá ìgbà kan nù ìbọ̀ yẹn kọ́ ní ìsìn ọlọ́dún jọ ọ̀la yẹn wọ́n jọ pọ̀ sọ̀rọ̀ gbogbo àwọn aṣòdúrù náà àwọn tá a jẹ́ àwọn àbúrú àwọn tí wọ́n jẹ́ ọmọ àtàwọn tí wọ́n jẹ́ àpán lọ́kùnrin àti àpán lóbìnrin náà alọ́sùn alọ́wọ́ tààdá yóò yọ̀ ló jẹ́ ẹ̀kọ́ wa láyé bíbà yóò sì yọ̀ lọ́sùn wa nípa gbogbo àyẹ̀kẹ́ àwọn bàbá ọ̀pọ̀lọpọ̀ bàbá wa bàbá wa mọ́tàlá àkùnù tí wọ́n ń bá mi jó lọ́pọ̀ ẹ̀bùn mọ́tàlá jù ọkùnrin mọ̀bárọ̀kì kí ni mí mọ́tàlá Àlákàrí ẹgbẹ́ ni ó mọ́tàlá àbàdàn. Àlára mọ́tàlá. Mọ́tàlá àbàdàn ni mọ́tàlá àbùmù ti jáde. Ṣé ẹ̀ ọlọ́mọdé gbàgbọ́ wọn alùpùpù àwọn àgbàgbà dáa nígbà tí wọ́n ti bọ́ sáré kìí àmà lápapọ̀ ọlọ́dà kọba lẹ́kẹ́ wọn ọlọ́run ìlú àpò mẹ́jọ yìí ìkiri mẹ́jọ dáhùn ìkò yìí mẹ́jọ kóòtù náà mẹ́jọ ọparun dáadáa ní ojú àmà fi jowó ara wa àìdá mẹ́jọ àti jowó ara wa wá bá ní gba ẹ̀sìn rẹ láyé ọlọ́run gbogbo ọjọ́ gbọ́ ọ̀rọ̀ tọ́jà pé ojú àìlàmùjọra fáà wọ́n ti mú sọ ẹ̀ àwọn tí ń tẹ̀gbẹ́ pé wà bá lè tún wọn sí ibi àwọn náà kù tún àwọn náà sí àwọn tí ń tilẹ̀ bá kù pé wà ọlọ́run tún àwọn náà sí tún àwọn náà sí gbogbo tí ó dè fún kálukú ọmọ ìgbé kàjẹ kálíkì àná méjì àjọ pàdé ìwọ náà wà kọ́mọdé mọ̀ sọ rẹ̀ bí hákìlà aṣáwọ̀ wà lọ́wọ́ wà sílá bẹ̀rẹ̀ àwọn kátó bẹ̀rẹ̀ ọjà yín pèsè kan náà ní pé kí n náà àpò ọdún táyé kí ẹ̀bẹ́ ní ìsìlámù ni tó rọ̀ mọ̀ pé sàlàbí yíò náà ni màbá pàdé bí àpò ọdún ọ̀dá ìdùnà wà ìdùkùn mubarak ẹwà jẹ́ ayé kìí ìdí lárọ́ náà wà كما اختاروا الإخوة آه، المنظمون لهذا البرنامج وأسأل الله تعالى لنا ولهم السداد والتوفيق في جميع الخطوات هو نظام الإرث في الإسلام وأهميته ما أحوجنا إلى مثل هذا الموضوع في هذه الآونة الأخيرة في هذه الأزمان الأخيرة وقد تخيم الجاش على الأمة بأجمعها كبيرهم وصغيرهم رجالهم ونسائهم كبارهم وصغارهم ولكن

ana òṣèlú ìlà wàláyé wàláyé ojú tí mo wé mo nífẹ̀ẹ́ gbogbo yìí ní ọ̀dọ́ ìyìnlẹ̀ ìdàgbà ṣùgbọ́n tẹ́lẹ̀ mi ìtí mo sì fẹ́ fọ́ra mi òun náà ní kí n gbogbo tí mo fẹ́ sọ yìí èyí tẹ́ pé ẹlẹ́rìí lórí ẹ̀ sẹ́yìn ń wá jẹ́ pé ọ̀nà níbi mọ̀ ń sọ́ọ́sì ọ̀tọ̀ níbi tí ẹ̀yìn gbẹ̀rù lébi ẹ má bọ̀ ní o ṣùgbọ́n pẹ̀lú ìwà tí èmi àti ìjọ ní tọ́jẹ́wọ̀ ẹ̀lẹ́kọ̀ọ́ sáàdì ẹ̀sìn lọ́rọ̀ yìí tá a bá dá a lè lẹ́ẹ̀ bá gbé lọ báyìí yóò dá wàhálà lẹ́nu gbàtẹ́ bá lọ sọ́wọ́ èmi ní tí mo lè fi fàlàyé àlàbà nìyẹn nínú tọ́lọ̀ àtàlẹ́fì sọ́ọ́lẹ̀ òdìní ẹlẹ́ẹ̀kejì máa fẹ́ kí ajọ máa bára wa lọ ìtìmọ̀ká bára wa lọ wípé tí bá sọ nǹkan kan tí ò clear mọ́ sí pàyà báyà pé أسأل ربي أن يجعلني واسع الصدر وأنتم والله لو بدأت بالتكرار لكل كلمة أو لفظة تلفظت بها مليون مرة لا يضرني ذلك وإنما يهمني الفهم فجالسنا في بيت من بيوت الله لعل الله سبحانه وتعالى يذكرنا في ملأ خير منا هذا أقصى ما نتمنى ليس بمجرد جلوس ولا بمجرد استماع وإنما نريد أن نزداد وأن نتبصر على أمور ديننا خصوصا هذا الموضوع موضوع حساس هذا الموضوع موضوع حساس ومساس بالحاجة طيب tẹ́lọ́wọ́ tí wọ́n tún tàbí padà máa tó sọ tí ẹ̀mẹ̀ pé yóò bá bàjẹ̀ ọyẹ́tọ̀ títà fún mi ẹ̀yìn gbé yóò gbàjú àlọ́ tí ń bá ti sọ̀rọ̀ tí ọba ti clear ẹ bá ń fi yóò bá kòkòrò tó sọ sẹ́wọ̀n gómìnà lékún ní mùsùlùmí lẹ́kọ̀ọ́ fa inna lè ilma wà lè ṣekima gọ́látùmọ́ni gọ́látùmọ́ min jẹ́ min hadith abi rẹ́rọ àkọ́dà mọ̀ síbi jìbì sinadin dọ̀rí annabi ọ̀zọ́ ṣùgbọ́n sọ̀rí wù máa nà ní sọ̀rí kí ni o sọ̀rí máa nà ní rẹ̀ ọ̀dádà rẹ̀ náà àwa padà sí wẹ́ẹ̀sì wa ẹni kò ní ọmọ ìṣẹ̀lẹ̀ موضوع تذكري هو تذكري ومسائله انتولية مسائله هو انتولية ó yẹ yùgbọ́ tó tí ó kí lọkùnrin rẹ̀ rẹ̀ ti báyìí ó yẹ òkú sábàdà àwọn òtítí ọlẹ̀ torí àyà nìbọn ètò tọ́lá ń gbé kalẹ̀ lórí bá ṣe é pé fún nínú ìgbà jẹ́mọ́ àmójú yìí tọ́kọ̀tẹ́ pé bí lòmí ṣe ń dùn sáwọn tí wọ́n ti yáàrù rẹ̀ ní ń kàmà tàbí àwọn ní fìdí máìkì lára màlọ́ dàgbà kí wá ní kókó gẹ̀rẹ̀ torí ìdúró yóò tó gbé jìnà lẹ́ánà àdánwò ti sáré gbogbo lórí rẹ̀ àìmọye àwọn èèyàn ni àtẹ̀lẹ́ tó fi kan lẹ̀ torí sábà bí àìsànwó sí ìlú wọn àtàfin ìsira wọn wọn bẹ ṣe ìtọ́lọ̀wẹ́ síra wọn àmì ìfàwọn olóòkọ jẹ́ in tó ti bí ààyè ìrọ̀nú ọlọ́run tẹ́lẹ̀ wọ́n jẹ́ ìyàtí nǹkan mi àwọn mọ̀rọ̀ ogún nínú ìdáhùn kí ni àwọn gbèbẹ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àwọn ọ̀pọ̀ àtọ̀ tí a fi máa ń gbé ní tọ́píkì akọ́dà ilmu ìfọ̀rọ̀wọ́dé akọ́dà ilmu ìwàrí ilmu ìdárga gbogbo jẹ́ sọ̀dá ọ̀rọ̀ ìmà tó ní bá ṣe pẹ̀lú bá àdé pín tó kùtà sílẹ̀ àti ìsìláàmù lọ́nà ohun ọlọ́run kẹta fún wa nígbàtà àwọn ọ̀fẹ́ kí lọ kàmì nínú dúkìá bàbá mi ẹ̀tọ́ mi lọ́dọ̀ bàbá mi nígbàtí mo wà láyé sẹ́nà wà láyé wọ́n fún mi kí n bá jọ́lọ́wọ́ oníṣẹ́sọ̀ tí bá dáwọn oníṣẹ́sọ̀ ìgbà tí ìdí ilé jẹ́ jẹ́ ọkọ̀ mọ́ ní àbí òní oníṣẹ́sọ̀ àwọn dandan bẹ ẹ̀sìn bá tàbí ẹ̀ ẹ̀yà wọn kí ẹ̀mẹ́ta là kẹ́ ìgbà àbíkánlẹ̀ ni wáyé yàtà ahmed muhammadan haramiyan ribawiya yẹtẹkù bìyà amúhàlàwò fàhálì yẹjú liwálàjì الأخذ من هذه الأموال لأنه يقنع يأكل ويشرب وهو دون البلوغ أو قد بلغ لكنه لم لم يعمل بعد ọmọ wa lábẹ́ bàbá ọwọ́ àwọn nǹkó pé oúnjẹ àárọ̀ ọ̀rọ̀lọ́fìdí oúnjẹ ọ̀sán ọ̀rọ̀lọ́fìdí oúnjẹ alẹ́ ọ̀rọ̀lọ́fìdí yọ ọ́tẹ̀tọ̀ ọ̀rọ̀lọ́fìdí oṣù wa wà nìyẹn federal university ti bọ̀ wọn ní oye wọn náà yíma yíma yíma ó ti di èdèrọ̀lẹ́ lẹ́fún sùúrù ìyíma yíma yíma yíma ní ẹ bá gbé lẹ́kítọ́rà tó wá tó lẹ́kọ́ lọ́kọ́ wá sọ̀rọ̀ nípa déyìn sí máa ń wá ìdènà náà dáyé bàbá àti ẹ̀kẹ́ àwọn lápò bàbá jẹun bẹ̀rẹ̀ tí gbogbo sùn mọ́mí rẹ̀ wọ́n tapò mẹ́ga wọn tọ́ọ̀tẹ̀ tẹ̀ ìdí àdí orí pé ìdí àrámù gbogbo ẹ̀dí àdí ibẹ̀ lẹ́sìn ìsanwó sùn rẹ̀ ní ẹ̀ ní ẹ̀kẹ́ ráwẹ̀ ah. ẹ̀sìn ní mọ́dá wọ́n ni wọ́n farabalẹ̀ mọ́pọ̀ ọwọ́ gbọ́gbọ́mọ̀ ẹ̀sìn bẹ́ńtà mọ́pọ̀ ọwọ́ ọ wà padà lé dájú sí mọ̀gbọ́ wà wọ́n ti ní ìkúdí ẹ̀ka àtọ̀ orí rẹ̀ sọ̀tẹ̀sọ̀tẹ̀sọ̀ ibi ẹ̀ ẹ̀ lọ́sọ̀ọ́ jáde lọ́wọ́ rẹ̀ lọ́wọ́ ńlé bọ́ dàgbà bàbá ọ̀sẹ̀ padà sí ilẹ̀ èèyàn tí ìkú òlẹ́nu tí ájì àbùkù ájì àbùkù ti lábẹ́ wọn èèyàn tí ìsìlámù sọ̀rọ̀ pé ọmọ ọ̀gbọ́dọ̀ má máa gba ẹ̀tọ́ wọn lọ́dọ̀ bàbá rẹ̀ tó jẹ́ ásílí kílẹ̀ tó ọ̀pìnlẹ̀ bàbá mọ́kùnrin fábẹ́rẹ́ láàárọ̀ orí àárọ̀ wọ́n kà ní ìgbàgbọ́ tó ń pè oúnjẹ wọ́n lè tẹ̀wọ́ tú rẹ̀ wọ́n tẹ̀wọ́ òwe gbogbo ń tọ́ jẹ́ ọ̀rọ̀ yẹn ìpìlẹ̀ yọ wà máa gbà mukamilat yọ yọgbó ọlọ́wọ́ fún òbá lọ pẹ̀lú bàbá rẹ̀ kí ni mukamilat dájú ẹ̀bá mi sẹ́ ẹ̀bá mi sẹ́ ìwọ kẹ́rìtì onímọ̀ ìgbà lọ́wọ́ rẹ̀ ìtọ́jú rẹ̀ sí sí bàbá ọ̀gọ̀rọ̀ mẹ́sẹ̀ fún bàbá wọ́n bí bó ti rí ọ̀rẹ́ yẹn òun wọ́n bí yẹn àwọn yọ̀ sí ni ọ̀rẹ́ bọ́ kò kí àwọn èèyàn ojú kó kí àwọn mọ̀ bọ́ àwọn kẹ́kẹ́ ń bẹ tí ìgbà tó kò kí à tó bá wá sọ pé wò ní gbóhùn jẹ́ wọn mọ́ ìwà ń kọ́kọ́ lọ rẹ̀ mú ọ̀kadà kó tó lọ kú gírèdì wá ń jábọ̀ díẹ̀ fẹ̀sán ní sẹ́kọ̀ọ́ ọ̀gá àbẹ̀rẹ̀ pẹ̀lú fọ́ọ̀kà àwọn ọ̀bá ẹgbẹ́ gbèrò ìgbà àtúnṣáàzù lórí pé pàdé àrùn kọ́ mi àti ẹ̀kùnmọ̀ nínú olé ni o ṣe ń jẹ́ abí fún mi kọ̀rọ̀ mọ̀ wí gbangba. ìrọ̀ àti ilẹ̀ ọlọ́ bá wọn ru àpò fúláwà ó fi wá mú ẹ̀yìn nínú ẹ̀kọ́ tiẹ̀ ìwọ ló fi àìgbọ́ ẹ̀sìn lé lé rẹ̀ o ní o ti ṣe máa lọ́ra bó mi ń bẹ lọ́bí ọkọ tọ́kọ bá ń ta àmàlà bẹ̀rẹ̀ haram tí ò sì lè rí ilẹ̀ déédéé tí ó jẹ́ dandan tọ́pọ̀ ọ̀gbọ̀rọ̀ mọ́tẹ̀ bí yàwó nìkan kí n dandan ágì àmọ́ ó sì máa rọ̀tọ̀ méjì fún lọ́dún asọ̀kẹ́ ń gbòòrù lọ́rùn bàbá tí wọ́n gbọ́dọ̀ sí fún mi ọ̀nà tí wọ́n bá gbà rí àwọn wọ́n bí yùn kí wọ́n fún èmi ń tèmi tí n bá padà wà mọ̀ pé ọ̀nà tẹ̀ ń bá yọ̀ ọ̀tọ̀ lọ́wọ́ ọ̀fẹ́ni tí wọ́n ti kílẹ̀ gbàmọ̀ sọ fún wọn ìyí ń tọ́mọ sí yọ̀ tí bàbá ní ọ̀pọ̀lọpọ̀ mọ́ ń tẹ́sí sọ̀nà. gbogbo tọ́mọ sí yọ̀ sí bàbá ọ̀pọ̀lọpọ̀ sí lẹ́yìn ìgbà tí bẹ́ẹ̀ ọmọ èyí tí máa ń gbà tó jẹ́ sọ̀rọ̀ rẹ̀ lọ́dọ̀ bàbá òun náà ni máa gbà tó bá dé pé máa gbà àwọn nǹkan tí máa ń kó tẹ́lẹ̀ ara àkọ́kọ́ ara àkàkàpá ìpàpá náà yọ yọ fún ojúlówó tí ó tẹ́ tó ti yọ gbà tí ó bàbá. béèyàn bá ti dàgbà tọ́pọ̀ ọmọ lọ́nà láàyè gbogbo ìṣẹ́ sọmọ sọmọ wà lọ rè àkúyà lọ́ba di olórí ibi wúri bàbá ti ti dọ̀lẹ́ ìgbọ́mọ ìbámu bàbá náà bàbá ọ̀jẹ́ bí ìgbà bàbá ọmọ ọ̀jẹ́ bàbá ọmọ ọ̀sọ́wẹ́ àmọ̀ wá rẹ̀ lọ́mọ́ àmọ̀ ìsáàkì ni yóò bá ti kọ́sà ẹ́ ẹ̀rí fún mọ́kí ọlápọ̀ mọ̀ báyìí ìsáàkì orí tún mọ́kí ọlápọ̀ àwọn ọ̀pọ̀ ọlápọ̀ báyìí jẹ́jẹ́rún ọ̀pọ̀ àkàrà ìsáàkì bá mi túmọ̀ kìyàfó wọ́n lámọ̀ wá wùn lọ́bà jẹ́mọ́ àkàtọ̀ sáàtì lọ́rẹ̀ rí àbá lọ́rẹ̀ àti gbọ́ rí ẹn kọ́ pé ìtàlẹ̀ ìdàrú tó nìlò náà àwàmọ̀ in tó bílẹ̀ ni ṣùgbọ́n أن يقسم جميع أمواله على أولاده قبل أن يفارق الحياة yíyíwò lè dá tátàtà fẹ́tọ́lẹ̀ máa tàràyé yìí tí ìyẹ̀wò lè lépín kẹ́ẹ̀gẹ́ ológun ilé òwúkùn fẹ́ kí ìpìlẹ̀ fọ́mọ̀ ọ̀gẹ́ kí n tó ojú mi ti báyìí torí agbára mi ò rẹ̀ ká ẹ̀yìn لأهل العلم في هذه المسألة قولان للعلم في هذه المسألة قولان ọ̀rọ̀ méjì làwọn onímọ̀ tó yọrọ̀ ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ alùpùpù bí ìjà wà wọ́n ní kọ̀ ọ̀tàbùrú bẹ̀ ṣùgbọ́n ìṣẹ́ bá ní ọ̀tàbùrú bẹ̀ àlàyé wọ́n bọ̀ ọ̀rọ̀ alákẹ̀ẹ́kẹ́ bẹ̀ láyẹ̀jú ẹnì kò lè ṣe bẹ́ẹ̀ nítorí pé ń tà ń sọ yìí mímọ́ tàrọ́kà tàrọ́kà tàrọ́kà tàrọ́kà ọba ń lò ìdé èèyàn bá fi ilẹ̀ nígbà ọba sí mọ́ ìní ẹ máa ń lògún tẹ́ ẹ bá ti pé téèyàn lè pégún rẹ̀ kò tó kú mistake ti wà nù tàbí rù tí ìbá wá fún tí ìwà lè fún ìkan rẹ̀ ló kú kí ìbá wá fẹ́ fún ìkan rẹ̀ ló kú méjì ni ó kù ní sọ́dápọ̀ àti bíbà tí nǹkan kan náà méjèèjì àgbìyàn yàtọ̀ àhán àwọn sọ́bọ̀ bí ẹ̀jẹ̀ àwọn mímọ̀ ó tó fún ẹni ọpọlọ tí èdè kékeré torí kéni láti fi pàdánù lẹ́bìlì wọ́n lọ́ọ̀rì àwọn àfẹ́ ìtẹ̀tẹ̀ àwọn ti wà láwọ̀ àwọn àpá àti wà láwọ̀ kí ni ọjọ́ ọ̀rọ̀ ilẹ̀ a ń pẹ̀lú kẹ́ ní al-Nu'man ibn Bashir ní jọ ń tí ọlọ́run kú òlàyé sáàbí ìfàyẹ́lẹ̀ ọmọ ọdún mẹ́ta Nu'man àwọn àpá àti wá kọ́ àwọn tí ó ń gbàjọ́ mọ̀ kàfẹ́ tí wò dúró jù lọ wọ́n kọ̀ قلت راوي ان الحلال بين وان الحرام بين وبينهما أمور مشبهات أمور مشتبهات أمور مشتبهات مشبهات متشابهات بارك الله فيكم بدو لكم ẹ̀ẹ́n tó pàdé ìfìwá sẹ́ẹ̀rí mọ̀mọ́ ìyà tó bínú mọ́nu àti bàbá tó bí bàbá wọn papọ̀ ń kẹta torí nù mọ́nu ó kọ̀ bá ìrìn bashir ẹbí bashir wọ́n ń pè ní sáàdù ẹbí sáàdù wọ́n ń pè ní sáàlábà sáàlábà yẹ jùláàtù ló bí òun jùláàtù ti tómi ní wàtàkì islam jùláàtù alẹ́kọ́dọ̀dì àti àǹsọ́rí ṣùgbọ́n ìyá rẹ̀ wọ́n pè ní àmárọ̀ àmárọ̀ bíntù bíntù rọ̀wáhà ó ń sì ní abdullahi ibn rọ̀wáhà bàbá tó wá padà bí rọ̀wáhà ni ó náà fi ń jẹ́ sáárábà <laughs> níbo wá ní ìyá nùmọ́nù alìbá pàákẹta látòrí sálábà ẹ̀mí jẹ́ àwàkọ̀ tẹ́ ẹ ní obìnrin àtùsáàdù wà ní ọlọ́pàá nàbílì ó lóyún fọ́pọ̀ ẹ̀ bóbi ìdè lóyún bó ti wá bímọ nkalẹ̀ lọ́kùnrin ọlọ́run sì kẹ́ bashir ìyá nùmánù wá ní mo ti bímọ ìfún ọ ṣùgbọ́n dáàbò bíi ìnìbọ̀ ọ̀tọ̀ hátà àtàhábọ̀ ní àbí kọ́tàkà fúlàní títí tó fi gún mi ní ọgbọ̀ oko rẹ̀ báyìí báyìí ṣùgbọ́n bó kò tó ń fún mi o ìfi sọ ní ara mi bọ́bọ̀ tó fi jìlẹ́ mi rẹ nítorí mi nìkan kí mo bímọ fún ọ ọba ń fún ní ọmọ nù kékeré bàbá fẹ́ sí mi tó sọ bí i àti ìkàlẹ̀ ọwọ́n sọ mọ́kọ̀ rẹ̀ wípé sórí tó lè jẹ́ bọ́ ọ̀tọ̀ àpùlọ́yẹ̀ ni ìmọ̀ bọ́ ọ̀wẹ́ ni ìmọ̀ bọ́ ọ̀pá ni ọba ń bọ́ ọmọ ìní nǹkan nú ẹ nílé ogún rẹ̀ ìrìwáyà lọ́wọ́ náà sẹ́kọ̀ọ́ ìbánu ní ọkọ̀ ìtàkàníjà fún طوال طريق حماد ابن عمر عن أبي أوانا عن حسين عن أنه سمع بشير بشير كان يخطب الناس على المنبر نلو أو تنو بلو تعدد الترك حديث أو الكوفة لو أنجنا نمر أو إمامه يوانتو تبالو أو هاسو نولي منبر بيه نحنني أبي غلاما بعمكم لمكا nífìlà bí kẹ́sì náà lọ́dọ̀ lọ́gbọ́wá ẹ̀bùn ni a máa ń pè bẹ́ wà á jù ní fáà sọ̀dùkọ́ọ̀tì yìí náà nífìlà tán bú ti ẹ̀jẹ̀ pé nílà tẹ̀ tí a fi jẹ́rìí ọlọ́run ti fàríyà bọ́bọ̀ sí díẹ̀ nílàtán hibatan fàríyà min Allah fún ìfẹ́ obìnrin lọ́fẹ̀ ibẹ̀ ìbítà lọ́wọ́ bàbá mi kò mi ní ẹrù kan fàkọ́lẹ̀ ummi àmárọ́tù bíntù rọ̀wá hátà لا حتى تشهد عليه رسول الله صلى الله عليه وسلم أقول in tó olóò fọ́mọ̀ mi ọlọ́rọ̀ ní wọ́n púpọ̀ ọmọ ní ẹ̀rọ ríwáyàtà kọ́kọ́ káàn lápọ̀ rẹ̀ káàkiri tó káàkiri padà sọ pé ó fún ní ẹ̀rù ìyá wa ní ọ̀ ó ní mo ọmọ mi lẹ́rù ọmọ مدرة قرر مثلاً يا بشير قولي يا رفاق نحلت ابن نعمان غلاما وأريد أن أشهدك عليه إذا النبي مرتفع ما من نعمان مقول كان الله يقول ما هذا قبان جيد قوة نوع جريك يقول كيف يقول كيف يقول كيف يقول النبي رواية أقول ولدك نحلته مثلك yọ̀ọ̀lẹ̀ àbúlùbàníkà nà ṣáàjàwó nípìlá nínú ìwájà mi àbúlù àwòládíjà nà ṣáàjàwó nípìlá tí ó gbọ́nà nípìlá mùsùlùmí àwòlẹ́ mùsùlùmí àwòlẹ́ tí ó bá ṣí ìbí ọmọkùnrin mi yàtọ̀ sínú mẹ́rin nàám sábọ́wádọ̀ nàám

pàtàkìrù bọ́ yìí wọ́n mẹ́sẹ̀ lọ́bá wá ọkọ̀ obìnrin ọmọ ọkọ̀ inú ibi ìṣúkàtì sílé wá òní àkúlù bà ní àwọn afáàlì náà dàbù tẹ́ gbogbo ọmọ rẹ̀ ọkùnrin nǹkan alàtẹ̀lì torí pé ó bẹ́ẹ̀ ti wà ń bẹ́ ọkùnrin ti wà ń bẹ́ ó bẹ́ẹ̀ sì rèé ọlọ́run òfin sókè ọkùnrin àfẹ́ tọ́ba wẹ́wà wà láfẹ́rẹ́ ẹlẹ́gbọ́n obìnrin ti ń gbọmọ́lúwá tẹ́ẹ̀mù tó sọ tó fi lọ búrú wá ó ní kí o ti gbọ́kùn ilé omi tí kò padà ọlọ́run àdàwó ti dé tí wọ́n fi mọ̀ pé àti ìwúmùlàbájá ìwúmùlàbá ìní akọ mẹ́jọba wọn lé àwọn ọ̀hún àdánwò ti dé tí ẹ sọ́kì àti wúnú ọ̀kọ́lá lójú ọba wọn ilé àwa o wọ́n lọ́jọ́ kó sùn rẹ o má fi kú ọkọ̀ tún ọ láti ṣàkóso àlọ́ o. kí mo sọ fún un. orí akóyò. ànábì ní ṣé ogun náà ló fún lè tó fún lòmọ́ ni. oníbẹ̀rẹ̀ alẹ́bí ni ẹni lá òṣìṣẹ́ àlàjẹ́ òwúrẹ́ nínú wáyà kan ẹni lá ẹni lá aṣáájú ilẹ̀ àlàjá nínú wáyà ni à wàlíyẹ́ ṣáájú àlàhàrá ọ̀yẹ́ àwọn ọmọ riwaya ti fẹ́ bí gbogbo nígbà ní sọ yìí ìgbẹ́wọ́n ní àdíkọ̀ ìgbẹ́wọ́n ní kankan àwọn onímọ̀ wọ́n jà máa bẹ́yìn náà ààrẹ àdìbẹ́yìn wọ́n ká àdíkù jẹ́ nípa gbé èyí tó fàdí gbé nígbà tẹ́tẹ̀ bí náà mẹ́rin riwaya wá wípé ìyá mi ọ sọ fún bàbá mi wípé ọ bá ń fọmọ ìgbé àdíkọ̀ ó ní wàhíyà àdíkọ̀ mú min afdọ̀lì náà ní falsawa bí a sanatai inú rán mi falsawa bí a sanatai bí ọdún méjì bí ọdún kan ní bàbá mi òfin dánú làwà lẹ́rẹ̀ rọwá kéèyàn ọ̀tọ́ ti yàrá yìí èèyàn ọgbọ́rọ̀ tẹ́mù ní ìsìlámù kẹ́ àti kíyàn ọ̀rọ̀gbàgbó àti kítàbọ̀ tẹ̀lé kí ọ̀rọ̀ bá ti tẹ̀lé èèyàn ti kó nù kàmí sàmọ́tí alórí ọ̀kadà ẹ̀rọ̀bẹ̀ mùsùlùmí ètò báwọn sáramọ̀ bọ́rọ̀ tẹ̀lé ìgbà ní ó tó yọ kó ní wọ́n wọ́n tẹ̀tù yọ́wà ìsáàtì yusufu nígbà tí èmi àti àjọ ń sọ̀rọ̀ ìwọ̀ fún tó lè èyàn tẹ mọ́ tó àwọn gbọ́nà nǹkan tí yóò bá wọ́n ni àà kí n farabalẹ̀ làwà ó yàtọ̀ sí ìlìtawà ìlìtawà ni kí wọ́n tọrọ nǹkan tẹ́ èèyàn ní kí èèyàn mọ̀ pé èèyàn ní kí èèyàn wá mọ̀ tọ́lá àwọn tẹ́mẹ́dùn tọ́ lóhun lójú ẹsẹ̀ dẹ́jẹ̀ fún nífìlà yìí ti fáwọn wọ́n ti mọ̀kànlẹ́ ní pọ̀ rẹ̀ sáàdọ̀ sí kí mọ̀rán náà tí títí tó ìgbàgbéra ó ti tó bí oṣù mẹ́ta ó tó dáadáa náà wọ́n ni àpàlìsáwà bìtọ́lá bì rí àbúrú bàbá ìwọ̀dá ló ń bọ̀rọ̀ kí ọ̀rọ̀ tẹ wọ́n dáná sàrẹ̀tẹ́yìn ọ̀rọ̀ káàdì yìí tí ó bá ní pọ̀ ọ̀pọ̀ níbi pé tàbí àkọ́kọ́ sí nítorí pé yóò jẹ́ àmọ́ ìpé tó bú lè wà tí èsì rẹ̀ pínkẹ̀ àwọn ọmọ anábì sàfẹ́rà mú ibi ọ̀bọ̀ dágẹ́rẹ̀ yìí nínú ẹgbàwá mi ó ní odidi ọdún kan ó ní màmá mi ní ẹsì tí bàbá mi sọ̀rọ̀ tí wọ́n fún ọ ní oko yẹn ìdá tó wá rí bẹ́ẹ̀ àwọn apákan láwọn ọ̀gbà ìwà yà àtàkọ́kọ́ nítorí pé jàlálà ń bẹ fún bashir ibn sáàdùn sáàdùn sílá ọjà kí ìlú fún ayọ̀ ìbílẹ̀ ń parẹ́ tó fi wá padà lọ rí fún ní ẹrú àwọn àfààní ó lè rí bẹ́ẹ̀ làálà bàṣírọ zẹ́nìlẹ̀ zẹ́nìlẹ̀ ó sì wò pé bóyá nǹkan méjì ṣẹlẹ̀ tó fi pa ọ̀rọ̀ olóko dérẹ́ apá kan àfààní ọgbọ̀ yé ti fárúkù pé oko máa ń wọ́n pọ̀ nírò oko jẹ́ sọ́jọ́ náà ẹrú ẹ̀ ìgbẹ́gbẹ́ eléyìí ṣùgbọ́n ẹn tó fi jámù rẹ̀ jù kó lè gbàtà àfáà ṣe jámù wọ́n ní jámù ba'idun an hadha al-khadar wa la jawaba ba'dahu oníbùn àfíjàlá rahmatan wasi'a àfáà ní sáàbá wo bí wáyà ti bọ̀ ẹ̀rì pé ńgbà tí wọ́n tẹ́sẹ̀ bí Bashir ẹnu mẹ́sọ̀rí ó ní ọ̀rọ̀ báńkú lókó tẹ̀lẹ̀ ìyá ìyókù bàbá bàbá yóò fún ya fọ́mọ̀ rẹ̀ fọ́mọ̀ rẹ̀ náà mọ́ kò fún kò fún kò fún nígbà ọ̀pẹ́ díẹ̀ òfin nígbà òjò ọ̀pẹ́ ìjìnbọn fọ́mọ̀ rẹ̀ òfin tí kò fẹ́ ta tí bá tọ́mọ lọ torí pé tìbọn tọmọ wọn hmm. lọ́bá bò pàrọ̀ rẹ̀ irú òbúrẹ̀ wà dùn pé a ah, ó ti kà fún mi kẹ́kẹ́ bá ra kùbú òṣùwàlà èyí fún ọ ní ẹrú mi ìfọmọ yìí

sọ́sù ọ̀bọ̀rọ̀ ṣé rọ́pùtù ànìyànbí ń dábẹ̀ bí fi kọ̀ òdìsẹ́ bí ìpé òun náà ládájọ́ tí adájọ́ ọ̀gbọ́dọ̀ jẹ lẹ́yìn ló jẹ́ káàdì bí ò sọ pé ohun òní bá ń dájọ́ táàkọ̀ pé ó sọ kéèyàn ò fún ọmọ rẹ̀ ní nǹkan pọ́pọ̀ pẹ̀lú mi ṣe lọ́wọ́ túmọ̀ àdíìsì pé wàlìyẹ́ ṣe àjà àlàáda àbẹ́ ìrì àbíbí ìbọ́kùnrin lẹ̀ ṣùgbọ́n kò pè ní àrọ́ ọ̀mù ṣé tùmọ̀ ìlú àbọ̀ ìbálẹ̀ bóyá kí ní ìdí ń dàgbù kọjá lọ́la ẹni jẹ́ ni wọ́n fà wọ́n fà anábì ní èmi kọ́ ní ẹ̀kọ́ sí ẹ̀sìn yìí pẹ̀lú ìjẹ́ rẹ̀ ọ̀tọ̀ ní tíyàwó ọ̀tọ̀ ní tó kékeré wọn tọ́pọ̀rọ̀ wá sí àwọn ọmọ mo náà parí ẹ̀ ànábì ni ìtàkùnwá wà nínú bẹ́ẹ̀nà ọ̀lẹ́dù nínú wáyà ní dáwù bẹ́ẹ̀nà ọ̀lẹ́dù wọn fi là àbíyà ní fi àbíyà gbogbo ọjọ́ wákàtí wọn fún ọmọdé nìkan ẹ̀wọ̀n fún ọba kan dáwù mẹ́tàlá wà ní àwọn ìjọba tó tó bẹ̀rẹ̀ fún ogun lọ́nà fún lórí wọn tí kò tilẹ̀ jẹ́ kó tó àbẹ̀rẹ̀ fẹ́ pin bá a bá ti débi ogún lè zákàrí mítù haúsìlì ń sàyẹ́ ní tá a bá débi bá a fẹ́ bọ̀ mọ́ wá ní nǹkan ṣàwù bẹ́yìn àwòlá àdìgbò kàmá tó ti gúnà àwọn yúta wù fi ìdí ìdìbò ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ ọmọ ìjọba ẹgbẹ́ fún ìjọba gẹ́gẹ́ bó ṣe wòye náà tí wọ́n ti rí ìjọba ẹgbẹ́ mọ̀ sí èyí bàbá na náà àwapọ̀ ẹ bá fẹ́ lọ ara rẹ̀ lè bá fi ọ̀bí ti yí àkùwárínù àdídà ọ̀rọ̀ táwọn ni wípé láàbúdà mìíràn ti tẹ́sìlẹ̀ tí ọ̀fẹ́ pín kẹ́kù tó kú ìyí ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni ó kéèkó akọ́tàbàlá yóò fún náà ní zákàrí mítọ̀ sábúlì òfẹ́ akọ́tàbà àwọn ọ̀pọ̀ rọ́pọ̀ kápọ̀ fẹ́ pín gbà tí èsẹ pé bọ́ yá ìgbòrún kú kò sí ọ̀tẹ́ tó yóò pín pín sọ́dọ́pọ̀ yóò tẹ́ dédé kápí ààrẹ ọwọ́ gbẹ̀yìn ó ní apá àwọn apá àtọ́ méjì kọ́ gbọ́dọ̀ tẹ́wò torí kíni nítorí pé ogún tí èèyàn bá fi ilẹ̀ kọ̀ọ̀kan yẹn máa

ẹ bá ń kìlọ̀ fún ọlọ́yà o wọ́n ti forí kó níbi kí wọ́n máa dá sí ọ̀rọ̀ wàsíyà àti irisu ee ee ẹ bá ń sọ fún ọ n'ogun area ló kọ́ ọbẹ̀ o mọ̀ ń bọ̀ ẹ̀rọ náà èkó bí náà bá ṣebí a dẹbi alifuku walimuta alikọtu bi tẹrikati sọlá lima wọn ṣùgbọ́n kí ni ọmọ sáré ìdìbẹ́lá bẹ̀rẹ̀ tó fi pẹ̀ka inṣàlá rà mẹ́ta ẹ̀ka jà mọ̀ díẹ̀ díẹ̀. báyọ̀ yẹn máa táyà ìwé ilẹ̀ àbímẹ́ntì ilẹ̀ máa bá táyà ọkọ̀ ojú omi tí ń rà máa bá táyà ìwé ilé tí wọ́n fẹ́ tà máa bá táyà rẹ̀ ilé tí wọ́n fẹ́ rẹ̀ máa bracket báyìí pẹ̀lú àtàkì náà òǹkò ní bẹ́ẹ̀ bá lọ ráyọ̀ lọ́nà òjì jọmọ́ ní àwọn èèyàn dáàbò gbogbo ṣe kàrí báwo ní làwọn èèyàn rí wọ́n ò mọ̀ pé tó o náà ni pé democracy ilẹ̀ o àsìkò o wọ́n ní chairmanship àwọn aláàjì slọ́ọ̀tì gómìnà ni àbí máa ń wà ní àṣírí àmì àmì ìkùnmọ̀tì gbogbo ẹni tó bá jẹ́ pé nǹkan kẹ́ bá lọ rẹ̀ wà sí ìkíà rẹ̀ nínú àlámọ́ ìmọ̀ mi tí ń bá lọ tán فرفق بهم تواسع جيجي اللهم ارفق بهم اللهم انتنا جيجي اللهم من على شيء من امر امتي اجي كان مو على امر امي بام بيرجع عليه ثم ملوتن فشق عليهم اللهم اشق بهم توافرنيا اللهم جارو دي اي مسلمين نا مثل وفاة مسلمين gbogbo ẹ̀tẹ́ ń pẹ́tẹ́ pé òun sáàlẹ̀ mọ́ ìgbìyàn tẹ́pẹ̀ dáàmà gbàpá dáàmà lékún ní bàdá àbí ká máa fẹ́nu ṣe bíkìrù mí lọ́pọ́lọ́ tọ́rọ ìtẹ́pẹ̀ ẹgbẹ́ náà mẹ́ríkà la inú ìlú ọ̀sẹ̀ wọ́n ti dẹ̀rọ̀ fún pé ẹ̀sà máa tó ọba ìgbésẹ̀ àwọn ìdáàlẹ̀ ṣe mo tún lè kúrà ní ẹjọ́ ìwọ̀n ni abí mọ́ bàtí wọ́n ti sìgìfáàrù sẹ̀tọ̀mẹ́tà ní ìtùlé yàn ṣùgbọ́n tó yẹjú ọ̀rọ̀ táwọn àfáàsọ wípé láyìn yẹjú ìlà náà yàwó ìyára rọ́jùlù ìlà mùsùlùmí lè káwọn èyí lámìyẹ́lá àni ṣèfánù pàtó kò sí ní wúmọ̀ ìjọba ìjàmà tí wọ́n dàjọ ọ̀nà fún wọ́n wà ká ń tó ṣe èyí tẹ́mi mú ní kí mọ́ fọ́ ẹnu mi ti sìkfà tí mọ́ sọ dáadáa àwọn tẹ́ ń bá gbé sí pàṣíwà sọ̀tọ́rọ̀ bá dé bẹ́ẹ̀ èyí a máa sọ ṣùgbọ́n wá jẹ́ pé ní ọwà ju àsọ̀tẹ́yìn ògbè kọrún tó sẹ́lẹ̀ ìsábà ìmọ̀ ìyà káàkiri ọwà lọ́dún iwájú ilé ọba pàṣírí pàṣẹ ṣe jẹ́rì ọ́ọ̀hún bèbè ká jẹ́rì jẹ́rì pàṣírí ó ti tó jẹ́rì nǹkan bẹ̀jẹ̀ fi jẹ́ ìyí tí à ń tún fi ń yọ́lọ̀ ọba tó gbélé ẹ lọ láyé àtúnà wà máa àmárọ̀ ọ̀hún tí a ń mọ̀lẹ́kà kan pé pè ní ara wọn tí a fi ẹ má kò rí bọ̀wọ̀ ẹ kò sí ẹnikẹ́ni tí ó fi democracy dárí wa tí ó tàbí ọyọ́ tí ẹ ti máa dúró ókè sí bá buhari ti nílé àmì ń pè buhari bá ti rí òun náà gbọ́ ó ní à ìwà kọ́lé mi bàbá bóṣùlù bàbá bóṣùlù. àfa mi ibùdó wa bí nígbà tí bọ́mẹ̀ sọ̀rọ̀ ìgbà wọn ni látẹ̀lí hukuma wa ń sa àlù látẹ̀lí hukuma wa ń sa àlù. لا وإنهم رغبة فيك وطالب من عدل رغبة فيك وطالب من عدل رغبة فيك وطالب من عدل رغبة فيك من عدل قل إن نصف الناس أعداء لمن إن نصف الناس أعداء وليا أحكام هذا إن عجل ولي لاحكام هذا إن عجل ولي لاحكام هذا إن عجل ولي لأحكام هذا إن عجل ولي لأحكام هذا إن عجل ولي لاحكام هذا إن عجل ولي الأحكام المنفوت ألا ذاته وهو كالمنفوت ألا ذات ذاته وكلا كفين في الحشر تغل وكلا كفين في الحشر تغل وكلا كفين في الحشر تغل وكلا كفين في الحشر تغل أفاني لا ما ما ما ما ما ما ما ما ما kódà kò jẹ́ fún àwọn ní wá bọ̀ pé àwọn sátọ̀ ìlànìpọ̀ yẹni ìlànìpọ̀ yẹni lábẹ́ ìjọ fi ọ̀pẹ́rẹ́tì má tí a máa ń sí pọ̀lọ́lá dí o àwọn yóò bọ̀ fún sátọ̀ هو بقى بيقول ربك عن فكرة كتبها إلى إنت وخارج من عدد أن تيوي يقول فضلوية ما تبتيعه طريق إن نصفا ناس أعداء لمن إن نصفا ناس أعداء لمن gbogbo ẹtí bá ń bẹ lù wọ́n sì di fifty fifty wọ́n wà ọ̀tá fifty ó ti wà ní ọ̀rẹ́dì ọ̀rẹ́ ó wà ní fifty àbọ̀ ولي الأحكام هذا إن عدل ولي الأحكام هذا إن عدل ولي الأحكام هذا إن عدل gbogbo ẹgbẹ́ ti jẹ olórí ìjọ tó dò lórí yóò ṣe dáadáa kèrè dáadáa ìlú ọ̀kọ̀kọ́ pín méjì gbogbo òlàjì ìlú ọ̀kọ́dọ̀ta rẹ̀ hádà ìnà àdà ìjọ wàjọ́ ma mánéjì ìlàjì wọn lọ́ta ní tó bá ṣe déédéé tí ó fẹ́ dédé ṣe àwọn fífí ìkòjù náà ojú ẹ̀dẹ̀wọ́n mọ̀ jọyìn kéèkì ìṣẹ́ ìkẹ́kẹ́ o tó ti lọ́ta fífí o ẹ̀sì wo náà o tó ní mọ́sẹ̀ sọ pé ni sọ pé gómìnà náà wọ́rọ̀ pẹ̀lú àgbàgbà níjọ tó dáa náà lọ́rùn lókèrè ìjọ tó tà ẹgbẹ́ wa gbọ́n pọ̀ ń bì máa bú sọ́lọ̀ gáàsì kò lè rí fún ìmọ̀ wọ́n máa wá sọ fún wípé ìtẹ́tẹ̀lẹ́sì ẹ̀ lè bóde ní ọ̀túnlá o ìtẹ́tẹ̀lẹ́gbà nìyẹn but mo lè gbéwèé síwájú yín tẹ́ ẹ bá tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ bóde ẹ̀kà sáyìn tó bá tẹ̀lẹ̀ fi wọ̀lẹ́ àwọn ẹni ẹ̀tọ́ bá mọ̀ pẹ́ẹ́dẹ́sì kẹ́ẹ́tẹ́ fún bí ọkọ̀ wà máa bá ó ní tẹ́ẹ̀bù tẹ́wẹ̀lẹ̀ wá bá tẹ́ẹ̀tẹ̀bù ní ma ẹ sáàmù yìí ti pé ma o ìyàwó mi. ọmọ kò lè kùbí yàrá rẹ̀ mọ́ wọ́n ò bí ọmọ dá kọ́ra ápù kọ́nà lọ fún bàbá òun yẹn sọ́rọ́ tù láyé láyé nígbàjá bẹ́ẹ̀rẹ̀ wọ́n ò bí wọ́n láyé فهو كلمة قولي على سبيل ọ̀wọ̀ kẹ́lá tó ṣe láti àgbà sí i. ó ti wé tó lè pàtí a máa ń gbé lọ́ǹta tí ó dùn rafọ bọ́ọ̀bù tẹ́ ẹ̀gbọ́n jẹ́ fojú ubamari kó tó bùra fún lórí pé bí rẹ̀ lọ́ba yàtọ̀ sílẹ̀ àkàtà lamẹ́ríkà ọlọ́jọ́ وكلا كفيه في الحشير تغل وكلا كفيه في الحشير تغل وكلا كفيه في الحشير تغل àtọwọ́ ọ̀tọ́ àtọwọ́ sí tó ń ti bólórí bá ti rò kó lè fi àjẹrà àwọn tó láyé alágbàtí ìmọ̀ àbúùsù ni tí ò lè ṣe tí ò lè ṣe ní sáájú ọ̀nú ní ṣe dára fún ọ tí ó jẹ́ bá gbìyànjú ọgbà kìámà ọwọ́ ẹ̀mẹ́dẹ́jì wọ́n kò sẹ́kẹ́tẹ̀kẹ̀ bẹ́ẹ̀ nígbà ọ̀bá tó rọrùn jẹ́ wọ́n tó jù ẹ̀dá kò sí bílájọ́ ní òòlọ́ yìí náà tí wọ́n bẹ̀rẹ̀ dájọ́ òdìbò yàn àwọn àfáàní ẹgbù ẹ̀rìn lójú adájọ́ kí a ní à ń palẹ̀ rìn wọ́n ní wọ́n mọ́mọ́lẹ̀ wọ́n ọdún mẹ́fà tó bá gbẹ̀rìn àà kí ló gbọ́dọ̀ gbẹ̀rìn nítorí wípé <laughs> ẹlẹ́wọ̀n ọ̀dájọ́ fún mi ni adójọ́ta nìgbé kí ló ń padà kó wá ti ṣẹ́rú ọ̀rọ̀ yẹn báwọn fásitì mọ́ sọ kó wá ti ṣe kí ní o wá ti ṣẹ́rú ọ̀rọ̀ yẹn sáà ẹni ẹjẹ lẹ́wọ̀n ta lẹ́yìn ọdún mẹ́fà ní ìjìnlẹ̀ tó padà kéré kí ó sì tó di ìgbà iná ẹ̀ eh, lọ́rẹ̀ oníkọ̀lù jẹ́ ilé gbé oró tó lè wọnú àkáǹtì yìí ọ̀nà tó lè Táyọ̀ ló jẹ́ ẹ̀sọ̀kúnlọ́yà pẹ̀lú ọ̀rọ̀ sẹ́ni tó lòun fọ́ ìrẹ́mi gbogbo ìdí ìlà bá bọ̀ bí ọ̀rọ̀ ogun yóò ẹgbẹ́ ayé ní àwọn ìsàkọ̀ wọ́n sọ wọ́n ní ìjọgbójọgbó ọ̀tẹ́ lórí òwe kọ̀wé tí àwọn tó jọba tàbí lórí nípele tí ń pe bọ́lọ̀ ti pin tí kò ní ti wá sàmà gbogbo ogun tí wọ́n bá pín sí ìbájú bọ́lọ̀ ti pin òfòrún ìparí ẹ̀ ìrìntọ́ bá tọ́lọ́ wọ́n yóò bàjẹ́ so bí òbá ti wá rí àwọn òṣìṣẹ́ bọ́lọ̀ ti ní wọ́n pin wọ́n tàbí pé ọmọ bàbá tẹ́ ìjọba ti lọ sí padà ọmọ bàbá kárìkò ilé pọ̀ ọmọ ìjọba ti padà ọ̀rọ̀ ajé ajé ajé ọlọ́pọ̀ ọmọ ìjọba ti padà sẹ́kọ̀ọ́dà ń jà tó ẹwọ ọdún kó ti ẹ̀yẹ mú jogójogó gan-an hàn ọlọ́mọ fi ogún bẹ ní ọba jogún bí ọba ti pín bọ́lọ̀ ti pín jẹ̀mọ́ èyí tí ẹ bàbá ní sọ́kọ́ yóò bá wà lọ èyí sọ ìta ogún kan fún àtàkà ń bọ́ díẹ̀ díẹ̀ jọmọ́ ẹkùn ní táìmù ní akíwà pàtàkì àti ẹ̀fẹ́ ọjọ́ ọdún tán ẹmú gbé ẹkì pẹ̀lú omi gbóná ọwọ́n pẹ́rọ pẹ̀tẹ̀ ọmọdé tó ń kọ́ sí bọ́dà ìbílẹ̀ mi ń pariwo ìwọ̀rú oríṣi ìlú ọlá tó kọ́ sílẹ̀ ní ọ̀run ọmọdé tó ń kú lọ lẹ́sẹ̀ ọ̀rọ̀ ẹ̀rọ pẹ̀lú ẹni tó lórí omi gbóná wọ́n kó yàmà orí gbóná nítorí pẹ́rọ yóò tó gbé símọ̀ náà kì í kí ni oró

àmbọ̀ àmbọ̀ ọkọ̀ náà lọ́pàá ààbẹ̀ pípọ̀ ìgbà tí kí ìgbà tí ó wọ́n pẹ̀lú àwọn tẹ́lẹ̀ ẹwà ní ìgbà tí pẹ̀lú ọmọ àpá lọ́pàá kí èso súnmọ́ tí ẹ̀bá tí ìgbà kúta ti dìí wọ́n ní sáà bá fẹ́ fáwọn ọmọ wa ní nǹkan wọ́n ní á fún káríkárí alàmìnàdìbìrì ápùtọ̀ wá bẹ̀yẹ̀ ìmìnàdìbìrì ibi títí wò wá ní ẹ̀sìn ìdí ni nítorí wípé sáà bá fẹ́ pín nǹkan fáǹfà wàhálà ó dè tó bá jẹ́ pé tẹ̀síkánná tẹ̀síkánná la fẹ́ fi ṣe déédéé àyà àwọn mọ̀ jẹ́mọ́ èmi tí wọ́n wáyé sọ̀rọ̀ àtúkàlùwà náà láti gbówó rẹ̀ àti kẹ́yàwó wọ́n tí wọ́n bá rà lọ́wọ́ àbúrọ̀mọ mẹ́jọ ọ̀rọ̀ mélòó tẹ́ ẹ bá gbèrò fẹ́ fẹ́rẹ̀ kan ní yàtọ̀ obìnrin mẹ́rin ọkùnrin mẹ́rin tẹ́ ẹ bá gbèrò fẹ́ fẹ́ ten thousand lórí obìnrin mẹ́rin tó tó thousand obìnrin ọmọ ọkùnrin ọwọ́ ìdàwẹ́ kápẹ́ ìpáyà sí jẹ́ tú tòkòtò sí tírí agbọ́sókè tọ́pù ìgbàgbé fọ́ ó lè débìlà ọmọ àbá rẹ̀ bí ó lè bílà ọ̀jẹ́ tí ó lè yí ni bí wọ́n bá bára gbó níke yóò bí ó rí borí gbọ́gbọ́ òkè yóò dáwọ̀ nínà mẹ́rin yóò tó wá ní ilé ìrìn yóò kó gbẹ̀ ìmáàmù olùbẹ́lù márùn bàtà yóò rí kàtọ́mọ́ ẹ̀rẹ́ yóò rí kàtọ́mọ́ ọwọ́ yóò lóbi kàtìbì yóò fi sí ọrùn yóò fi dé sí yóò sì wé ní orí wé ní orí nígbà wá ti kó tó tẹ̀sán á ní ọ̀gá wá ti kó tàbí wọlé láti mi sí ìpín báàgì kí ni ó tó pọ̀ ìyẹ́ làwọn àpákan àbá àgbàmú wípé ìrìwáyà tánwà o sáàbì sọ wípé làwùrí ìlú àwọn òfàbìl làwùfàbìl ìlànà kátún pàtẹ́bọ́tẹ́ ẹgbẹ́ ọmọ yìí nìkan kátún mọ fẹ́ sọ pé kẹ́ẹ̀ mẹ́tẹ̀ẹ́ e déédéé nìkan ọmọ kẹ́ẹ̀ jíkẹ́ nìkan jùlẹ̀ kọlọ ní ìní pé ẹ̀kọ́ mi ò lọ obìnrin máa ní èyí tẹ́jẹ̀ sí ìrònú lọ́ra ogun mímọ́ kìí jẹ́ dáadáa ẹlùmí lè mú nǹkan o ọ̀rọ̀ ẹ̀sùn kò dájá tẹ́ o sọ́rọ̀ ká tó pẹ̀ka báwọn nítorí pé tó ti pẹ̀ka yìí ọ̀sẹ̀ tó tó bẹ̀ sọ pé táǹdì ẹlùmí yóò gbé wọn náà àjọrọ̀ ni o àjọrí ìzà àtàmẹ́sàkà pẹ̀lú ẹ̀ ni o wọ̀lá ìfọ́ ìfínà òun تعمدا ولا يقال إنه تعمدا خلاف قصد الشريع بما تمت خلاف قصد الشريع بما تمت خلاف قصد الشريع بما تمت خلاف قصد الشريع بما تمت نعم رأيت ها الوكيل بسم الله فالعوان إنه تعمل خلاف قصد الشرع في المحكمة خلاف قصد الشرع في محكمة وهو الحكم في حكم في بالمشكلات للحكم وبادر بالمشكلات للحكم تحسيننا والنبيا للعلم تحسيننا والنبيا للعلم تحسيننا والنبيا للعلم تحسيننا والنبيا للعلم أقول مرتضى ابن عاصم في أصول فضل Tẹ́lẹ̀kọ́kọ́ ìjà ìyé àti ìfìlà ní ara wa. Láyùkọ́ nínú ìsìlámù fún èèmọ́ sọ wípé tààmàdá ìlàáfà fúkùn ṣẹ́rìkì máa dámàdì. Àfá àkọ́tọ́ bá sọ̀rọ̀ kalẹ̀ lọ́rọ̀ ẹ̀sìn tó wá jẹ́ mọ́sálà ìlàfíyà ibi tó fìtì tó sì rẹ́rì sọ́tà mọ́sáká pẹ̀lú ẹ̀ ẹnì kéèwò sókè àhà àfá mọ́mọ́ ìyàpọ̀ ọlọ́run tí kò tẹ́lọ́ bẹ́ẹ̀ ọlọ́run àwọn ẹ̀ká sọ́tà tí ìbàmọ́dì tí àfá àti lọ báyìí ìbìlìkí kí sọ́ra ní nígbàtẹ́ ń sọ kéńbìlì lọ́wọ́ àfá wípé àwọn mẹ́lẹ́bùbọ̀ ìrìyà sáàrẹ kàrán mẹ́lẹ́bù ẹ̀sùn wà láì wọ́n yà rẹ̀ lọ́wọ́ ànábì ní nígbàtí àgbàrọ́bùn àádìí olùkọ́sùn àfẹ́fẹ́ kọ̀kọ́ ìbàdì ànábì orí ìbàdì tó bá ní tọ́rọ̀ ó ní àrùbá àwọn láwá dúdú المريض البين مرضها والأوراق البين جوابها والأرجاء البين بلوى والكثير التي لا تبقي النبي ما يقول في المرض هذا يقول قال يا الناس يأكلوا عيوب سمابة ورلية لا يري àlàyé àwọn àfà inú fún bí àwọn ayébùnmi gbogbo mẹ́rẹ̀ ẹ̀rin àlàyé àwọn àfà lò bí àwọn ayébùnmi nígbàtẹ̀ súnmọ̀ rẹ̀ agbẹ́bì ní ẹran tẹ́ sọ̀rọ̀ pàlẹ́yà ẹran títà rẹ̀ ọwá débẹ̀ ní ẹran tó ju ẹ̀bájà ọgọ̀ ìyá ni ẹran tó jẹ́ ìbá kọ́ ọlọ́dà àdìgbòléyà wọ́n ní kí ló dé ó sọ lọ́dọ̀ kan àwọn lè tójú rẹ̀ bá dà kí nàní bí wí ọ̀sọ̀ pé ìtójú rẹ̀ bá fọ́ èyí tó bí ẹ̀bá sì fọ̀ a máa gbádùn ní òun ẹran kò ju èso tó yé jùlọ torí pójú kan náà ni ọ wà ìgbàdo lè máa jẹun ìta wọ́n rẹ̀ ìtẹ́jú lára ìlú ẹran àábàlára ń tiẹ̀ لا يقول لنا أحدكم بالماء الدائم الذي لا يجري ثم يستتر منه ثم يتوضأ منه ẹnì kẹ́ni ní yípo bọ́ọ̀ lórí ìtọ́ òun tó dára ẹgbẹ́ kó tó wápò owó máa wẹ̀ bẹ́ẹ̀ àbọ̀ owó kúta àwọn abẹ́ wọ́n mẹ́jọ lọ́wọ́ àwọn ọ̀dọ̀ yíyà ní fíyàn bá tọ̀ ní òpó àbínú abọ́ nígbàtí wọ́n bá ṣárọ̀ òun tó dára ẹgbẹ́ tó wà lọ dà bẹ́ẹ̀ wọ́n ní إذا استيقظ أحدكم من نومه فليغسل يديه ثلاثا قبل أن يدخلهما في إناء فإن أحدكم لا يدري أين بدأت يده من حديث أبي هريرة هذا يعني gbogbo ẹ̀ máa lè kọ́ ọ̀rú omi nǹkan omi ìgbàgbé torí tí ọba níbi ànàbí òní sọ bẹ́ẹ̀ sẹ́nu ìwé èèmọ̀ náà bẹ́ẹ̀ náà wọ́n wọ́n sọ wà bẹ́ẹ̀ sì ni ọmọ ìdáyé ń bẹ tọ́jẹ́ pé ọ̀rọ̀ àwọn ọgbọ̀n ìríyà ìlọ́wọlé ń bẹ ara ẹ̀mí kéèyàn ò fi ìrún lẹ̀ láì níbi èèyàn tàbíkò lásìkò bá fi lọ oníyíṣẹ́ padà ó àlàfẹ́ṣẹ̀dà wà nítorí pẹ̀lú wọn máa tán ìrún padà àmẹ́bù wà náà sí ìní ni mo bá bá ní ẹni tí ń tàbíkò lásìkò ó fi lọ yóò sọ padà fọ́mẹ́lì wa sọ́ọ̀sì lẹ́yìn náà àwọn onímọ̀ ìntàwà ní ìdí wípé ká máa mẹ́sàlá kí ló fà tí wọ́n fi jápẹ́ ẹnu káwọ̀ ọmọ táàdì máa bọ̀ áà ilé ilé rẹ̀ nǹkan sọ ohun torí pé wọ́n ẹgbẹ́ tuntun ti mú ìṣẹ̀lẹ̀ tó pin níbi tí mẹ̀ẹ̀sìn tó bá ti bàtà sọ táàbí ilé ń tọ́sà mọ́ fẹ́ wọlé ọ̀rẹ́ òde àti nínú mọ́tàbà nàìjíríà nígbà tá à ń sọ̀rọ̀ pa pé èèyàn máa súnmọ́ ìyàwó rẹ̀ nígbò ni téèyàn bá súnmọ́ bẹ́ẹ̀ nígbò ni ó tó dẹ́sẹ̀ lọ́dọ̀ àwọn ànàbíyà wọ́n lọ́wọ́dọ̀ súnmọ́ lẹ́ẹ̀mẹ́fà lọ́sàn ọjọ́ ẹ̀ẹ̀mẹ́fà lóru ọjọ́ ọjọ́ kọ̀ọ̀kan máa jẹ́ ẹ̀mẹ́fìlà tó dẹ́ àbọ̀ náà dábàá ṣàfihíyà wọ́n ni mọ́rọ̀ pẹ̀lú sọ bọ́sùn ẹ̀rẹ́ ẹ̀kẹ́ ní ikú ìṣẹ́ra mọ́ o bí bọ́wà lọ́jì complain ní ṣẹ̀dá kan fún òòlé gbọ́rùn lọ́pọ̀nà ṣàfihíyà ni o ànábílà àwọn wà kọ́ta ohun mẹ́fà mẹ́fà malikiya wọ́n nígbà tí ara bẹ́ẹ̀ bá ti ṣe ebi bẹ́ẹ̀ bá ti pa àwọn ọ̀pọ̀ ìyá tí ó bá ti ọ̀rọ̀ mẹ́tẹ́ mẹ́rẹ̀ yìí tẹ́lẹ̀ àti ewu lájọ mú náà èmi ẹlẹ́ẹ̀kẹ́rẹ́ nínú ṣùgbọ́n tó tí wá sọ méjì màndíyà náà ọ̀rọ̀ ó kíyà pákòtì lọ́wọ́ mi bí n fásitì ti wọ́n rùn dídì sí mọ́mùlẹ̀ tó gbà torí àwọn ọ̀ka pákòrùn wọn ọ̀ka kún ìzálà nàìjáta àwọn kàtí láti tẹ̀mí èyí ò gbọ́dọ̀ mẹ́sẹ̀ ẹjẹ́ ìfàdà bí i mọ́ ọ̀dá nípa ìrọ̀lọ́ àwọn ọmọ jẹ́mọ́ tẹ̀rí pé ẹgbẹ́ tó dúkìá rẹ̀ kó tó ó ti wá wà láti ẹ̀ apákan àbọ̀ àní kó mọ́ kọ́kọ́ pẹ̀lẹ́ méjì obìnrin ọ̀rọ̀ ó pọ̀ bẹ́ẹ̀ apákan ní dandan gbogbo ẹ̀ ọgbọ́n èdè láàrin

wàhálà pẹ̀lú wọn wọ́n tún lè kú lórí èèyàn tẹ́yẹ̀ sí gbogbo wọn wọ́n láti ojú kejì a lè rí inú wọn tí ó tẹ̀ ah. sí bàbá pé fún bá bàbá sọ ẹwọ kàzọ́sọ́ ẹ̀má o àmọ̀gbọ́n jùlọ alọ́ ojú àdọ́lọ́ ọmọ o wọ́n ẹ̀sọ́ tọ́lọ gbọ́kọ̀ kan nínú ìdí láwìn orúkọ yá ní 200 orí òtù ẹwọ mẹ́rin látọ̀jẹ́ ti pín jẹ́ pé wọ́n ọmọ ẹ̀kẹ́ ń pọ̀ sí ni máa pa o iṣẹ́ wà sí ìtàkùn náà nù pé kẹ́yìn wọ́n mẹ́sẹ̀kẹ́ ni o àwọn àbọ̀ àti kọ́kà ní kọ́ fẹ́lẹ̀ lẹ́kọ̀ọ́ náà wọ́n ò ní fi ẹni kẹ́kẹ́ lẹ́yìn rẹ̀ ojú wa wọ́n bí àwọn ojú rẹ̀ láti dáadáa yẹ̀wò tí wọ́n bí alẹ́yìn wa àwọn ọmọ ogun tí wọ́n wà lẹ́yìn òòrùn tí máa kú méjìlá wà bá àkùn òòrùn àkọ́kọ́ ó ní mọ́ńtà máa ná ẹni dúkìá lẹ òkú àkọ́kọ́ lọ mẹ́ta ni ẹ kò ṣe yà ẹni tí òun kẹ̀kẹ́ lẹ ṣùgbọ́n kátó lè kò ní ogún a gbọ́dọ̀ fún ọgbà lọ sí gbogbo lọ sí ibi nǹkan márùn-ún kan tẹ̀ tọ́jẹ́ kò ní ìpìlẹ̀ àwọn èèyàn wà àwọn àbá ní bọ́lá àwọn èèyàn ó ní alùpùpù alùpùpù àtìlọ́ bìtẹ́rẹ́ta wàdíyà kọ́ńtà òmùmù márùn-ún àkọ́kọ́ kama pè ní mọ́kúnnà mẹ́tẹ́kì wà mẹ́wọ̀ jáwọ̀ ní kájú wa mọ́ ánà kẹjì ìnáyìlò lórí báàtò palẹ̀ òun mọ́ أنا أجد الحقوق المتعلقة بهذه الشركة دائرة الحقوق المرسلة الديون المرسلة ألا كذا الوفية كانت الدين الكامل الشركة أولئك بنفسه أولئك mọ́hàlù òdùkú kalẹ̀ nǹkan àkọ́kọ́ ní pé wọ́n pè ní one wọ́n rà tán two wọ́n wẹ̀ three wọ́n gbèdé tẹ́ four jẹ̀má gbogbo tí wọ́n kà lẹ́yìn ọ̀kẹ́ bí ibi tó pẹ̀rẹ̀ bọ́ọ̀lù ìbẹ̀rẹ̀ ìtẹ̀sọ̀kẹ́lá ní o kọ̀kẹ́mí kọ̀kára ta lọ́kàn kò blọ́kàn ìrìnlọ́kù bá ti ilẹ̀ ibi wọ́n ti kọ́kọ́ bẹ̀rẹ̀ sí máa nánú rẹ̀ sáájú wọ́n tó fún ìyókù ìjíwò ìpalẹ̀ mẹ́ni mọ́sára wájú tó kù bá wá ní gbèsè tó jẹ́ nọmbà 2 tí gbèsè ohun gbèsè wá fún pé méjì a ní gbèsè ìlàjẹ́ alẹ́ ìdájọ́ rẹ̀ bí adama èwo láti ọ̀tọ̀ méjèèjì ṣùgbọ́n mẹ́tì sọ̀rọ̀ gbèsè wà wọ́n sì palẹ̀ ẹ̀mà ṣùgbọ́n gbogbo tọ́lọ ń pẹ́kẹ́ ní orí kójọ láyé tí wọ́n bá ní wọ́n ṣe gbèsè wọ́n àrówó palẹ̀ ẹ̀mà tí wọ́n bá ní wọ́n palẹ̀ ẹ̀mà wọ́n máa ṣe wà lábọ̀ òṣìṣẹ́ gbèsè èwo láti ìwájú lè wàlìmàlìkíyà wàṣàfíìyà wọ́n ní tọ́rọ̀ bá ti rí báyẹn yóò kọjá kò tí ẹpa òkújí o bẹ́ẹ̀ tó jùlọ tààrẹ tí ó kò bá ní ẹkọ́kọ́ bá yọjú o gbèsè lẹ́gbọ́nà gbèsè lẹ́sẹ̀ kíni o ṣùgbọ́n ànábì ولكن ولا تقرا حديثا مع بعض المغضب في الحين في رجل وقفت راحلته في وانا بلم بخاري وقفت يدور على جدي سير وقفت رجع بوا بوبو تو با دانيا ملي تو لي يتي دا عشان تو زو بابا انت بوصاتك يا نورو كني كني هو يوم ìbákọ̀sọ̀ ni ṣùgbọ́n tí wọ́n bá lọ kọ́ àṣọ gbogbo tó bá pààyàn pí tí yóò nira ibẹ̀ ni a ti mú kò áńsù lè kọ́ lẹ́mù ìran ààrẹ kan ni fi máa pa àwọn ewúrẹ́ ní máa pa gbò pọ́nàkan tí kí ní bá rọrùn lọ́kàtà gbì kò ní tàkẹ̀ kọ́tà kẹ́ sáré kí ọ̀fẹ́ bàbá wà lẹ́ẹ̀jẹ̀ sí ìdíbẹ̀ òní yọ ṣe ṣe wá ní ẹgbẹ́ ìwé mọ́ kí ẹjẹ́ gbàdé ìwá

ọ̀rọ̀ ìgbẹ́ lágbárí sí ẹ̀mí bẹ́ẹ̀ mẹ́rin ọjọ́ rẹ̀. inú ọ̀sán sọ́nà sáré sàkátà àròbí ìsọ̀kọ́ bá pé àdàbí ìnírò àìtó àmọ̀ràn tàbíyà morito morito lóògùn mọ́júmọ́ lónìí o lójú rẹ̀ lọ́la o aláyò ìjẹ́ ní àdàbí o kànàrọ́ọ̀sì ọ̀dúrì morito ẹ̀bẹ̀ lórí wọn àtibáwò òkúta àrùsù wà tẹ̀lé lọ láyò hajjúkọ́ àdúgbò tẹ́lẹ̀ náà fọ́kùnrin lórí àwọn bí olórí alẹ́ nígbòlò tí tó fílẹ̀ èkú lọ kọ́ àkọ́fíù wọ́pọ̀ sọ́fíù kí ìgbẹ̀rẹ̀ ìrẹ̀lẹ́ lọ́wọ́ fún tó padà ó sì ọlọ́ni kàfìlú ìsáwì wà látàmà túbì fíìmì wà láàtù kọ́mìlù rọ́ọ̀tà àtọ́fọ́ tó bí ṣe rọ́mìnà lẹ́gbẹ̀ẹ́ ní o ẹmọ́ pẹ̀lú bẹ̀rẹ̀ sílá kọ́dà ẹmọ́ borí ẹ o sẹ́fù kò sí ilẹ̀ tọ̀nà torí rọ́mù tó gbé ẹmọ́ tó lórí ẹ ẹ̀kírí ẹlẹ́ fa iná òjúbọ̀ àtúnyọ́mọ̀ ìfìyàmọ̀ mọ̀làbíyà mọ́lẹ̀ yà kọ̀kọ́ lọ àpọ̀ bí jẹ́ ìfẹ̀yìntẹ́ ẹjá máa sọ kí sọ̀mọ̀ náà àwọn sọ̀hábí yóò àwọn sọ̀hábà yìí ṣe é rí ọ̀báàbò wọ́n náà sọ̀tàn ní oṣooṣù fàkútìlà Musa bin Umayr wọ́n pa Musa bin Umayr aṣọ ti mẹ́rẹ̀ sáà rí lọ ìdá ọ̀pọ̀ ìnà àbìyà rìjìlẹ́yìn bádà àrọ̀ ọ̀tún táa bá tí ń fi aṣọ ń gbẹ̀lẹ̀ méjèèjì táa pàtítàlẹ̀ orí ọ̀yọ́ fa ẹ̀bọ̀ orí ẹ̀ ثم قربنا رجليه من الإدخيل إدخلوا حشيش طيب الرائحة كان كثير النفس بمكة مكة أنا نيجي نيجي جاز أنا بني أدخل بواساني قدامي نفسي يعني أحد نفسي بلو حمزة ناس لأحد مو إنتوا إيه، حمزة خباب بن حرات نال كون خباب بن حرات نال بدوا نوا ونا ونا àti kí wọ́n fi ewé bo ẹsẹ̀ rẹ̀ àwọn ànábìlà ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà tàbí ànábì sì mọ wàhálà ti gbẹdọ́ ọ̀rọ̀ gbèdè kò ní bí ànábì sì ju wọ́n léèrè jọ́nà náà pé nínú wọ́n bá ti rí wọn pẹ̀lú nǹkan tí ẹrí jọ́nà náà kí ẹ̀sùn kò ní nǹkan mi ní òṣìṣẹ́ nǹkan kò wọ́n sọ pé ní wọ́n tà kí wọ́n fẹ́rẹ́ gbogbo ara yìí ọ̀rọ̀ yóò fi à àwọn àgbọ̀ ṣọ́ọ̀kù bá ti kú èyí tó fi ilẹ̀ ibẹ̀ láti ra sọ ibi tó fi ilẹ̀ ibẹ̀ láti sanwó àwọn tí wọ́n wẹ̀ wọ́n rẹ̀ ń tí wẹ̀ àwọn náà ọ̀kan náà ọmọ ìyá ní bá dàgbàdo kan ẹni kẹfìlà gbòòrò gbogbo àwọn afá àti àwọn ọmọ ẹjọ́ kùn ún gbọ́n ti gbé kankan wọ́n ti máa ń ta kankan bẹ́ẹ̀ ni ọmọdé kùn sáà wọlé ń bóòlù jẹ́ láàbò kí a báwo ti wọ̀ wọ́n ni afá àti ọ̀dà àgbà nínú rẹ̀ yànnà kí n kọ́ yín àwọn oníkù lè yà wọ́n sábà wọn rẹ̀ tẹ́ ẹ̀nà pọ̀pọ̀lọpọ̀ máa ń sọ bàbá rẹ̀ di nǹkan mí nǹkan bá ti kú kò lè mú àmọ́ afá àti kùsù ọ̀sán ọ̀sán báyìí bẹ́ẹ̀ sí kí mọ́nu wọ́n bá wọn bá wọ́n díyàn wọ́n gbé ọ̀bọ̀ta wọ́n ti bàtà tàṣọ náírà àwọn àfáàkì àwájòkù wọ́n pa tírí fàájì olùwà ní rẹ̀ ó lójú ọ̀nà àlàálì èmì ní 30,000 lójú ọ̀nà agbówó kù bí ẹni tírí fàájì gbígbé inúwó kù láti gbígbé láàárẹ̀ inú kíláàdì gbogbo ìwé ìlànà tọ́kọ̀ nípa rẹ̀ bá a ṣe gbé lẹ́jẹ́ ìrọ̀wọ́ ìlànà mọ́tàlá wa ni ìgbà kẹ́lẹ̀ méjì tó lórí ìrọ̀ tó bá wá jẹ́ mi tí ò ní nǹkan ajẹ́ pípé ẹni tí a jẹ́ àwọn òbí bá jẹ́ dandan lọ́rùn rẹ̀ tó bá jẹ́ tó wà láyé tó tún dólótì ọjọ́ bàbá bẹ́ẹ̀ ọjọ́ àbàkọ́ bẹ́ẹ̀ hmm. sókè àbọ̀ òní tó bá jẹ́ pé ìkánà alùhù mọ́sìrì náà fàfi bẹ́ẹ̀sì máa ń lè mọ́sìrì wọ́n ò yẹ àwọn ará ẹ̀wọ̀n lọ́pọ̀ òṣèlú ẹ̀ká tó lè tàkàfàrà sọ́yì tàbí lọ́ tàkàfàrà muskila sáwọn ẹ̀jẹ́ ìdàkàfọ́lá wọ́n lọ rẹ̀ mú ní CBI Central Bank of Islam lẹ́wọ́n ní CBN jazz sẹ́wọ̀n Nàìjíríà tí inú Islam ló ń lò wọ́n ti jẹ́ àwọn ọmọ ní ìkẹ́kẹ̀ẹ́ òní gbèrú gbèrú gbèsè tó so mọ́ ọrùn gbèsè tọ́jẹ́ wípé ìyìn tó kù sí ilẹ̀ tọ́lọ̀ òwe sọ táwọn èèyàn wò lẹ́nu dúkìá bàbá wọn ra lẹ̀ fifty acres fifty million naira naira wọ́n ti wá sọ owó ọ̀tà kátà million naira ó fifty million so àwọn olè bọ́ọ̀bì lẹ́nu fifty acres wọ́n pé àwọn tí ó kú táwọn ọjẹ́ lájẹ̀tẹ́ náà ṣẹ̀sì pèsè lú wọ́n dáwọ́jọ́ láàrin wọ́n tàwọn kankan nù dúkìá láti fi tìkí ọ̀bẹ̀ àbí wọ́n bùtà sínú dúkìá láti fi tìkí ọ̀bẹ̀ àwọn yóò àì máa ń pé a ní títí mílíọ̀n kan lóò bàbá wọn wọ́n ra ọkọ̀ ọkọ̀ five million naira nígbà ọkọ̀ wá san three wọ́n fi ilẹ̀ ten million wọ́n fi ṣègbò mẹ́ ṣe wọ́n percent ó ti kó sínú ten million wọ́n gbọ́dọ̀ yọkọ̀ wọ́n ti wáyé yọ rẹ̀ yálà nǹkan náà yálà mọ́tà abalaji àbọ̀kọ́ náà ẹ̀bá a kò yanjú yẹn gbèsè tọ́lọ́ náà kò náà tó wà bàbá yìí pàdé ò hajj fẹ́nìkan naam ó ní kàfàárọ̀ lọ́rọ̀ bàbá wọ́n ti sọ pé òun ní Ti nǹkan kan ó ti bọ́lọ̀ mọ́ra tó wá sí nǹkan ní tí wọ́n lọ sí bí oríṣìí díẹ̀ mẹ́wàá báwọn yọ bọ́ yọ rẹ́dì tàbí kọ́dá tó sẹ́yìn ọ̀nrẹ́dì lọ́rùn tàbí bọ́kọ́bọ́kù lọ́rùn ẹrù mélòó ọ̀nrẹ́dì torí pé ikọ̀ ọ̀kẹ́ kàfárùn ìní mọ̀ tẹ́sẹ̀ àjẹ́ kàfárùn lèmi tí ìrùbá fura pé ìní wọ́n sá fún wa mọ́ wà lẹ́yìn wọ́n ah, á mọ̀ máa sáré sí báyìí tó kọ́tà kan kí ó kí ni ó lè fi sọ sílẹ̀ dúró náà sọ́mọ̀ fún ìgbà báyìí láyé okó ìgbàdàdà oṣù àtọ́ náà ní ìṣù àwọn àwọn àpàdé ṣùgbọ́n ìṣù ọ̀rọ̀ ó ti tẹ́lẹ̀ ṣùgbọ́n mo jẹ́ àbúrà ah, ọ̀rọ̀ ìyàrá ìṣọ̀kan pé ìbúra mùsùlùmí tí ó bìnú torí ẹ̀búra ọ̀dà ìyọ̀ ló ṣe ọkọ̀rà lọ sí nǹkan lọ sánà ìtẹ́lẹ̀ min awsati ma fi ìlú náà ní nínú ìwọ̀ntúnwọ̀ntí táwà náà máa fi táàwò pé èèyàn lè jẹ́ jókòó ẹ̀kà jẹmọ́ ìjàkọ́tọ̀ yá nìyàn kéèyàn ọ̀fẹ́ fi ẹ̀bà fùfú àmùlà ṣe kàfàárọ̀ kí wọ́n wá pé ìsáàtì ẹjọ́ kí ní kàfàárọ̀ lọ fẹ́bọ̀ ẹ̀fẹ́ wà ọdọ̀bẹ̀ látàdẹ̀ nìkan ní orúkọ ẹ̀rùkọ tí wọ́n ó gbogbo àná ọmọ ìpé èké tí wọ́n ẹnìkan jẹ kóńgò kalẹ̀ àlábẹ̀rẹ̀ yẹn tẹ́lẹ̀ kọ́ jẹ bẹ́ẹ̀ kọ́ bá jù pé usas oníkàfọ́ lọ́rọ̀ ọgbọ̀ tó ti wọ́n ní ẹ̀mẹ́wà náà ní ẹ̀dá ẹ̀ẹ́dẹ̀sógbò bá bá lé ní bábá mẹ́ra fún ẹ̀dá fún ní ẹni ká mọ̀ oyó ilé pé tí oyó jùlọ jésù ti wọ́n rà wọ́n mú mi lé àti máa bọ̀ tó wọ́n tiẹ̀ lẹ́wà bàbá wa ní bá lọ́nà mẹ́wà lọ́rọ̀ èyí tó kù lu ogun wọn yọ ṣáájú owó tó pè nìkan mọ̀ lẹ́yìn rẹ̀ àlùwárí wàtíyà dẹ́rù tọ́lọ́ ọ̀lọ́tọ̀ dẹ́rù tẹ̀yẹ̀ náà wà àtọ́jú náà lẹ́yìn rẹ̀ wàtíyà wàtíyà yìí òun náà òun ni wọ́n máa pè ní wíìlì a ní alamọ́rin níbi àlàyé ni wíìlì pẹ̀lú Islam mo wí ní nǹkan kan ṣùgbọ́n lálàyé nu ní hajjatul wada min hadithi abubakar al-bari ó ń sọ ọlọ́run aláwọ̀ kúrúsù sọ̀hábà yìí ni annabi ni inna allaha qad a'ta kulla bi haqqin haqqahu fala wasiyya lil warith nori nabi mama olu fe ti wala yìí gbara ni la to ni gbogbo jogun fẹ́ wí ní nǹkan

ẹnìkẹ́nu yí tó ní tọ́fẹ́ sọ ọ́dẹ̀ pẹ̀lú ọ̀sáàrù tó tó kú tọ́fẹ́ fi tẹ̀rí gbogbo wa gbogbo dúkàtà yá ní ọlọ́run bò wá níwájú wa dìbì rẹ̀ ká bá fi sọ̀rọ̀ sọ́dọ̀ ọlọ́run kó lè bá àmọ́ jẹ́ kí ni o ìyá dàda fi àmọ́ ní sọ́ọ́lì àbáàdá máa wò jìnnà nígbà tá a bá ti mọ́ kó lè jẹ́ pàtó ti ti one million ẹ bá ń fi ra ilé ẹ máa bá ń tọ̀ sí tó bá ti rọ̀ lọ́dọ́ bá ti gbowó rẹ̀ lẹ́yìn ìgbà ẹ̀sìn ìgbà ìjọba kù bẹ̀ ẹ máa bá ń fi sí àwọn aláwọ̀ lẹ́nu kúrò lórí ọmọ ìta jẹ́ ẹ̀sìn gbogbo wa ìtọ́wò tá jẹ́ ìṣúwádùn. bàbá yìí ní tọ́rẹ́ tírẹ́mìlíọ̀n ọyọ́nẹ́mìlíọ̀n lẹ́yìn osùmọ́lẹ̀ fọlọ́ ìdí wa ti tẹ̀lé ní owó yìí èèyàn márùn márùn ọdọọdún ẹ máa bá ń káàkì fún wa ẹ sì máa bá rí pé ọmọ òrukàn kọ̀ọ̀kan tó bá jẹ́ gifted ẹ máa bá ń rán wọn jáde university masters secondary third degree phd náà lọ́dọọdún bákan náà gbogbo ẹ bá ti jẹ́ àfáà sún ẹ máa bá ń ka mẹ́wàá jọ ẹ bá ń kọ́ lówó two fifty thousand naira adébí òfin aṣọ ní àìlágbọ̀nyé ilé ìlú yóò gbé ọjà báyìí mọ́ra wa náà èmi àtàrí ká sọ̀rọ̀ láìpẹ́ ọlọ́wọ́ akéwọ́n tó pọ̀ ó ní ah ìṣáàtù gbogbo ń tẹ̀sọ̀ ilé lòdùn mọ́ èèyàn náà àwọn afáàbò ti tàlójú ayé èèyàn ẹ̀rí ológun lè ti sọ̀rọ̀ àwọn náà ò ní sáré kú gìrì kéèyàn sọ pé abẹ́ ah, ẹni tó wá ní kí wọ́n máa fàmà náà tó lójú náà ìmọ̀ni àti ebi bí kí ní ẹjà kọ̀tẹ́tọ̀ gbara wọn lọ́gà ebi làwọn sọ tí e máwọn ará amọ́mláka ọlọ́n parí orí fún wọn inú fi fi ájì àmù síbi ìrọ̀rùn fún ọ sàúdí wà lùwà ìgbogbo kọbù láti ìlú lásìkò orún bá tó wọ́n fẹ́ kítàrọ̀ wí fáwọn èèyàn hafiz dr gadotan yẹ bẹ̀rẹ̀ pẹ̀lú shimad àwọn ẹ̀tìtò àṣegbúrò ṣe ọbẹ̀ sí àkọ̀lẹ́ àkọ̀síra wọn àwọn ẹ̀fọ́ ti dé wọ́n ni pé ẹ̀jẹ̀ ilé ìkọjọ́ sí Nàìjíríà Allahu Akbar afọ́kọ̀ mọ́ṣùmẹ́rin alhamdulillahi Rabbi alamin nígbà táwọn ẹ̀fọ́ ń kùn sí wọn létí arrahmani rahim àtàwọn yòókù lọ pera ọlọ́sùn tó wá kẹwọn sí ní ọ̀rọ̀ ní tùsáàkì tó ti bó ńgbọ̀ ya máàlìkì yẹ́hù ní sí ní lọ́rọ̀ wá tí ṣì máa gbóòtù ní fídíò ẹ̀fẹ́ wá ẹni kó lè mọ̀ pé sápamọ́ sí bí ooo kèèdì ìṣe mímọ̀rún kí pọ̀ ìṣùmọ́lọ̀ òní sí mọ́úntà ní tó bá jẹ́ pé láti pìlẹ̀ ayé wa orí rọ́ọ̀gì náà lágbórí ibà ẹni bá nǹkan mẹ́ Saudi mo ti mọ̀ pé àti kí ní ìsámi ọ̀run ọmọ wọn ò ní tó pé bíta àti rálọ́dẹ̀fà wọn ò ní tíbínà ìsámi ọ̀run wọn ò ní fóòmù ti wà rí wàláì tẹ́yìn ọba mọ́ ìbò dúó èyàn ọ̀rọ̀ lọ́rùn ẹsẹ̀ tẹbàtẹ́ tẹ̀gbẹ́tùlì ìrọm náà láwọn kan tí a máa ń gbẹ́rù ju bí ẹni ó gbé lọ tẹ̀gbọ́n kan mẹ́ tẹ̀gbẹ́tùlì ìrọm ni yóò kọjá padà sáré àwọn mọ́tàkì kan bẹ tọ́ bá dẹ̀wò sáà òdí yọ̀rọ̀ lọ́rùn ẹsẹ̀ rọ́ọ̀dì ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọgbà tó báyìí bẹ́yàn bá jájọ́ jù kò tó rí pé yọ́ máa yàn la wọ́n máa fọ́ báyàn bí òṣò orúkú rẹ̀ lẹ́yìn máa èsì ni lọ́tún lóṣì bẹ́ẹ̀ ìlú tó máa lára fi ń bẹ̀rẹ̀ wọ̀ mú pé ju ọmọ kí ní ó ní aláwọ̀ <laughs> àìná ó wù kó bẹ́ yẹ̀yẹ̀ kẹ́ ní jẹ́ bẹ́ẹ̀ ó ní sọ́lẹ̀ ẹ̀rùn títí ń sọ̀rọ̀ aljú aljú ayẹyẹ yẹ́sùn ẹ̀yẹ́sùn jù ó ní bọ̀lẹ̀ bí gbé ẹjá kẹwọn wọn lè tàbí tó ọlọ́run tí a gẹ́gẹ́ o ṣẹ́pùtà ló wà ó ọ̀pọ̀ lè Thank you.